من يهده الله فهو المقتد ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله رضي الله تعالى عن السادات التابعين والعلماء العاملين ولأئمة الأربعة المجتهدين ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته subhanahu wa ta'ala ituna la ya ni lafiya imaki asa lafiya da amincewa so ku be lafiya da kafaci yayi so ku be lafiya da fei hei yayi da mu ai fata so ku li takaici

ìlú azùn eṣi dìkùbà kpaatu sọkula wọn fẹ́ gbogbo ẹkyi wọ́n yìí nẹ́yẹ sáà na ẹ̀ nàlúgbà ẹ̀ tọ́ nọ́ náà sọ̀kọ́ yìí ní tààtì àbò alibarika yìí alakhairi gáfara yìí yéegun yìí ẹ̀fin ní gbàgbọ́ ẹ̀ tọ́ nọ́ kpaata náà sọ̀kọ́ wọn jìnnà tó yà yìí ẹ̀ńdóòrò yìí gájú gẹ́yì bá dùn yìí dání gbàgbọ́ ẹ̀ tọ́ nọ́ sọ̀kọ́ gbogbo ayé bó tó tùmọ̀ láwọn fẹ́ àdúyà yìí ní àwọn ọmọbìnrin fáàlì kì í ọmọ ní sọ́tò ṣúra aya gobe buteci amma kafi gba ƙur'an na sisatu kan dondo agbomi etucha sekiyo emigun yetun sọkwaluwa ileye ita bayetu aleye ezo bayetu bu amu ebe na ezo bagayi gan iga gbana kafe sallayin ashen yi malama shi shi a ga mi kpea ra ya abu etu an maga agwaga ni adda etu an e ke di salata rawi na nga mala nabi muhammadu gazan goro ga biti pe kinke di sallayin ashen ni etu ya ma bo mai bi imani eti kauna la da ba mu e jona so kwa ju ga fara zunubi shi pata eza magade gafara zunubi wa de mawai shi eza gade gafara zunubi wa de gwaga daga azaba kabari eza gade gafara zunubi wa la malaika itoci ya te bagafara yi ma luga de kimi ali janna e fosu e ba to eza ko dangan be ji sala en ashe ma o mo to wa yo to ko ge jo gbadu fara fara fanga ena ya na suko one two three four five and eighty go. lọ́gbọ́n lọ́gbọ́n mẹ́lọ́lọ́ lọ́gbọ́n lọ́gbọ́n káàkiri tún tèmi bò ká jí bí ayé mọ́ dára náà káàkiri parapara fọ́tẹ́lẹ̀ tó jiyàn gbòógì. ewé ìdáná kó káwọn ayélujára múni gútu gútu àbàwọ̀ tó jiyàn òun jìgé ń ba sọ̀kọ́ dáná wọ̀ ìdáná ká wó gútu kóra ká wó bẹ̀ni òun yìí parapara fọ́tẹ́lẹ̀. wàlẹ́bí kálákàlì máwúta wal hayata dikiyo liyabaluwakum ayyukum ahsanu amala jiye tun age kan gaso pe wo o ti jiye tun dokun gan ama jiye tun age kan so gorogo to ga aju ma age gana onye gana gogo aji so mo ifara fara pagana sandoro sungwa gorogo be kagu dugwa mo da ta ti jama na ye ji fandoro la wo tun go be ni ko kuma go bute ke de jiban do chiwo so ko ga bayin na kama sisatunye bachi azum wani lagadi albarka yin soko da ni egba koyan bana kando shi kowa ta kaya wa pe to so kowa da albarka wa annabi muhammadu ga tasaharu fa inna fi sahuri baraka ece giyengi ce fafa albarka da giyengi ce fafo zan do ga ga wuce albarka yin soko na an na giyengi ce fafa yi ya ba mu mi gimi ge ni oyo eni bu oyo kawai ya ne e bi gan e tasaharu wa law bi jur'at ma kawai wa nu e ko yu an gba gba an de kilo ko ti pa po la won obo de bo tal barka e so ko je wal barka yon o chi ni ni annabi gan ina la wa malaikatahu yusalluna ala al mutasahari allah to malaiku ji e ba e gwa gan ya za ne je ge ti papa no ye wa e gwa gan ba ye to cha yon yima ya waya gwaba ya malaika ya ayo ungwe ojo no k'i tifafa ga ro ambomo aye kiti fafa gi ibadu gigi wo ila kasa ya obi azun yi gigi ma ke ibada gigi ma ye paye gafara gigi ma ye paye albarka azun ga den no dano tika wa me azun ba ni se ya oru ngon je ke federal yi ama ye state be local government ba ruana ga azun era madanga yi federal a maioria de kada kpata na afla na ife tuwon otu idoka gọọmenti pe steeti so federal level gawon pe so iji kokari bi kina da lokaci ya fafa wuce yana ga isattu guba na mkpado bila ansan ya tuyi na soko sani tukpata bismillah أعوذ بالله من الشيطان ilaika to na ci tsoyi ke ji waye biya wato annabi muhammadu nan wa ma wasai na bihi ibrahima kemgbe je wasan ce ta addini da ana a ci gaga ila wasan ce ha addini ji annabi ibrahim to annabi musa to annabi isa egwagwa eto ti bi amitu be tabatu ya kpata babin na sokola ya tu gaya yi annabi kusu ko ya mafari annabi nuhu alayhi salam nye ba ti annabi bar annabi muhammadu tuko ngai ilaika nye ta ci annabi ibrahim alayhi salam nye ni ti annabi musa alayhi salam ya kututi annabi isa alayhi salam annabawa gutun tunai tun dana ko kuma tuciye su ko gutun tunai tun dana a gai a kabir la ambiya a gai tishi annabawa su ko shi batar su ku bai gangan bi albarka yin nimmin ni gata ga ce bi ce lami tudo shi ma ce bi gangan bi shari'o'i adda lokaci na su ku ga emi gudan adiini na be tuntun ya nabi muhammadu yana man ja ja gaga ye tunato ja ja tun ulul azumi na la gutun tsana ga yi qur'anin ke ganganin be anabawa na gana jina uliye ko elatu be tuna de tatia na. ti sheku tuntun ke tuyera ne ba bɛ ne ka to ti ya nabi muhammadu to anabi ndoro na kpata kutu tɔn tɔ ne yi kena yana allah subhanahu wa ta'ala tɔn to bɛ ne ka ya di ni musulunci a de na jɛ a di na jɛ musulunci a na ya amma bɛ bɛ sariya sariya na ya di ni bɛ bɛ du shi na mana hukunci no ti dɔbɔ ya di ni na di ni bɛ bɛ du shi na amma gbogbo ya di na kpata. irin ni yo ngamba la ilaha illa allah annabi musa la ilaha illa allah gayo annabi isa la ilaha illa allah nuhu la ilaha illa allah ibrahim la ilaha illa allah isa la ilaha illa allah bata yana be bere gadano musulu ci gama dono ولكل واحد من آول الله الرسل شرع جديد tuci nin dondo mini tuci gutsun suna yi te dana a da shari'a na kperi gangan bai doji na wa ma mana a dawon zanu tuni ke yi tuya ba mini tuci ya soko shi fa inna ma kana yi ba su bi tabligi shari'un man qabla e to atu to alama tu shari'a da na gadda yi boro abuna tuci soko ndoro ke su maza gutsun tun na a da shari'a no ti kan yi gwa na kperi gangan bai zai gadda yi boro abuna amma tuki guni gucin na an dore be shari'a na girbe da shi na aje shari'a na ji zamani annabi musa yau da ta annabi isa ba aje na ji lokacin annabi musa to da ta annabi ibrahim ya aje na da lokacin annabi ibrahim aje da lokacin annabi nuh ya shari'a na ji kiri kiri kiri da shi na amma pata gbokwa la ilaha illallah sokoto an aqimud zamne ji kpata tutuku tuntun yi jiya wasanci ana akwai mu dina dala addinin na kwa gikini addini gicho al-islam wala ta tafarraku fihi agadi kpere-kpere da nye gbakwe addini ọmọ kpata zandoro ga samdo ce ma musulmi ti ga ji kpata inda su kogon addini annabi nuhu annabi muhammadu annabi ibrahim annabi musa annabi isa na ne ga ulul azmi ene sɔgbɔ wɔn adza boro kpaata na alagwa sɔ adiini musulmi ti na egbala sɔ ni ni agadi kperekpere mɔ. المراد اجعلوا الدين قائما مستمرا محفوظا من غير خلاف فيه سقجا فرغا لغوا سو اديننا اقوالي كنا تشالو باديننا كان دورو اما تا تو اديننا اغالو غاتشلبا واغدا دينو ko kuma jiji wa ga da addinin mu fil usul allati la takhtalifu fiha shari'a e yi ji kuru cicelle ba mai lowa na ke ba sokola ni na ke salla na ke azun na ke zakana ke aji na ke kundo ci shi wale wala annabi muhammad sallallahu ta'ala alaihi wasallam ga ya ga nanu ma'sharul anbiya yi jama'al annabawaji yina yi anabawa ya soko annabi ya soko jina auladun allati bata gin dani yiyo auladun allati bata gin dani yiyo dinuna wa idun adini ni ni o ga ya dini la ilaha illallah wani daga wa ummu wa ummu shata amma nazan dole be yuka kai ndan ni ma amma nazan dole be yuka kai bi maana gbokwa yeni ni ama gwala ji gwala jaji ta kan ibe aga da boy ba shari'o aya daji shari'a da no endo chi shari'a da to ma je da shari'a da to aguji shari'a da to aguga ji ma on lo ta kan ya na bai ne na ma ji pere pere a ebe na gbere ya ni ama gwa su gbere kendo le yi zando tuna shi jiya na yele ken do aga be ga ku muslim ci ku aje to aga gin nan nin dani na ya bishan al alima bere bere ayi jibo o le cho ti china to ti china ndoro le cho ti do ya ya ni ma chile ti da musulmi ga masala ti china ya do ya to ga ya izala ga wa sala so su ba su ke to ga sala so me izala ba ga ku ba ba ma wuja de ba wujare e e bɔ e a ɔkùnrin tana k'i jẹ dɛbo etu ɛgbɛde dɛbo ebo kperekpere a di ne wala landoro a gan seun na ɛna yi kpaa tama ŋun musulmi yɛ lori gboro a daga fitina sɛ tsimbo anfani do si nga ejeku tɔba sian so olu kɔ la ne ti pɛn dɔw ya n'o tuba olu k'o t'o tobu ebo yɛ de bɛ diga ne wa do si. sukuru wa tasimu bi hablillahi ya annabi muhammadu wa ta su awa fido shi ba ta yi awa sun egbe su ko bai musulunci na to mi to we to un to a ba ta gida do ron ejo musulunci wa ta su bi abdullahi jami'a ba ta yi awa sun musulunci da bayan wala ta tafarraku e ga di pere pere pere na dai ga mu ne su ko wale ah, ba na wani otuwa mi na ga wani kaza ga mi a ka mi abu wani ya kowa na aju sallama musulmi kuma ya je ne da da yore ba ji a alaka ya fata mu ya ba to yana da bakuki na lami <laughs> guna da bukata ka ga gibe yau ba wani lami guna ya mutu lami guna ga lami guna mun ga giyo a guna annabi muhammadu dala ta ga kulun jannata hatta tu'minu ولا تؤمنوا حتى تحابوا ألا أدلكم على ما إذا فعلتموه تحاببتم فهذا يا أهل الجنة سي يجي إذا إيمان كده سوكوي فهذا ولا تؤمنوا إما كي إيمان كده سوكيا حتى كيو حتى تحابوا سي يجي يقولوا مسلمين لا يقولوا إيمان من أبنى aro ko kene ri ga igi na ri tenne ya dango ko te be ya na. igi min ro ka ti ro ya ha wa la de imani na gumina se ge ye bo no ji ya lo ari tenne se ge ye bo no ji ane be pe ya lu ga me lan we ya ene ge ji ya ti ye bo no ji na ya den nan bo no ji ya ti su bo no ji ya ti ji do ji ana

tí e túyé gẹ̀gán lọ́kọ̀tí táwọn ẹ̀ka táwọn àlá dàbí yàgbé àdìgí ara bèbè ebe náà sàlámà àdékò ètí làkúgbà tí bá bèbè. lọ́sọ̀kó gan-an wọlé atẹ́tà fárọ̀ kò fi ẹ́ ẹ̀ka di gbérégbéré lẹ́ni ẹ̀gbà pé àdínyìn náà mọ́. sọ̀kó gan-an kàbúrà alẹ́ lè mú ṣèkínà wọ́n mú tí wọ́n ń sọ fi káfírí yìí ma tad'uhum ilayhi ina wa annabi muhammadu ya gada tunana wai shafiya wai watifiya ki annabi muhammadu ya gada tun wai ya ga lagwa killato to uza to manata to ne kele jipata abala alne jiyan ne jipata na ene wa be ne jipata na ene me jiyan ne jipata o ji kere kere na bayna ala wa kwa do shi abala ala allah yiwu uche wee ya agaala ya onwu na aga awa ịtwa adịna ewa na aga awa uche adịna elokwu aga awa gị adịna aga awa saa adịna ya na aga ewa ndochi adịna ewa beghị na aga a na na ya na ala na ya bee na aga kwuo ala yan jina wa annabi mawdu ya ga da ta kafira ala al mushriki wa yufi kafiri aga ta jahal al alihata ilaha wahida inna hadha la shay'un uja kutile yewi ka ka ka ka ino obo kututi pata ogula jeni ene ye ti aye kamana obe ni kere pe ga je un ti o be un ta li ta pe ju o lọ́mọ̀rin náà mọ́mọ́dún bẹ́bẹ̀ ìdá lọ́mọ̀rin bọ́jú yẹ kúrẹ́ ní etula kama ọkadà yẹ wúlò lànà máa gé ìlú ló dàní gbé na mo dàní ilé na báwo gà yẹ jọ wọ́n kábra alẹ́ ló ṣèpì na máa tàjà ọ̀hún ilẹ̀. ẹnà wa nẹ́bí mọ́mọ́dé yà gábẹ́ àtúndà náà wọ́n ìlú kíkà. àwọn tó ń lu kìkì wẹ̀ yà ó fi di mmalẹ̀ ntukun kankan àti ìmọ̀kwa àti ìkútìgì àdéhùn bìtà àdéhùn ọmọdé o títí tí ẹ bá nù ẹ máa bá tí ẹ bẹ mi ẹ máa bá tí ẹ bẹ ṣé mi wọn ṣe òun pé mi àlùwọ sàṣùn bìà gbèsè alẹ́ ìrìnà kọ́ ọ̀gàn fúnná pátá yìí tó a ní tọkùbà àti owó gbèsè à ní ìlú kọ́ káyọ̀ bìtà ó tó nà máa tẹ̀lé làgàkẹ́ sábẹ̀ yìí náà owó sàṣùn àtọ̀ à àtọ̀ àwọn ìdẹ́gbò àmọ́ ń gbọ́ owó lọ́gbù bìà zoko la wada dan dole lokacin ya jon da ya so ko mu yi so mu yi lupe kuda na a goza da gan azu da layo na amala ya ki ka kai na wala da ka to na ka ta yi yuda ngele da da ka to ka ta yi yuda ada ba ba ka ta azu da ko ngon ka ta ko an ce an ce suda ala ala gudu ruwe ba amere ki ya ya ke tigi yasha atagara allah subhanahu wa ta'ala da ke kuno yuba wu to kon mi bare so ti wi ba da ya yuba bi da ya yubi wa man te to zoma ai gbe ti shiri ta ba islam to ti ga o ma olongo shi ba da tu soko na soko ila za mu tuwu ba ko ke soko la gabe na da shi bayan bayan ko di ilaihi wa wufa shi ne ko mu fito shi mayuni da gala ni mutu ko ọgá lámìnà ó tuba soko ọgá adébà wọlé tó jì ọgá lámìnà ó gbé àgbè òkú soko ọgá adébà wọlé ṣẹta. ọkọ ti kíkiri bàárọ̀ tó ti gbẹ̀gbọ́n. wama tafarraku zama yi jan adina da di kperekpere fi adina abu dana adi kperekpere jan illa sai dai min bani ma da abu mu da ayi sai su mana ilimi da bayanu sai kuna hujjar dina a dalili de daga bayan annabi muhammadu na kanu ta ga kere-kere bin ruwa a bu a jabon shi kafiri ya ƙunfi shi nishan shi etuye doros mu bana ajibo je tuye gonga da be bani aga saranda yu amma unfortunately for them na tuchine be be na uji bana akwe akpa etu ga wa latia no obe latia bana etuye ga na tine kai bana me na be tine ki o etuye ga na tichota ko ebe na ebe na etwayo ayebe yi ya agbe gbara bo ne tonga ga ya ga ka so an yi ji bo je tuye ga wa be amma wa be tiya a ile ga kwata banu israila ibo wa tiyo be tiya kwata ya balarabi jo amma yi balarabi ji za ta kata ti tu chine ka e tu enzo ba na e ba bo a be tiyo no ya ba wa ya ba wa na to ti ga bagyan bainau ebo zo aluncho be gidi tui na da ta kana bi do ji be hasade be bawushi na kala ti ba nabi muhammadu wa arba'in na lamarin tu mai dazin ebe eh, to yi gaskiya amma wajen man na bawo na gawa a wa wajen mai yi gawa kawai yi gaskiya to ngoyi mai ya gawa ila eh, ta funu salo ta bayani labari ga bida abun nan idi be jin ma ya lodo shi a ti fode ya ni kaidan shari'a ga idi be jin ma ga lodo shi mun ti za mun ne ya lojin mana o ga shi ọjọ́ zuru mbụ ma a bọ̀ wáàrọ̀ jimá olè náà ma wá jibi eji jimá ya tiẹ́ mọ́tò tìta wá sí jikin bá bọ̀ ẹja tún ètù náà dẹ̀bọ̀ káńgá náà tiẹ̀ ala ẹgbẹ̀ ga na aláwọ̀ gànẹ́lẹ́ ma mọ́ ìyẹ kan ta ma ya mi sùn káńgá ga ń jà á a àgbẹ̀ Agba ya ju àwọn àyíká tó ń gbẹ́ ń gbẹ́ wo sí ìbò àkóyìn i kí so bu dán ìgbà bo kú wọ́n wo tó àbáyé rẹ̀ wọ́n ma ji ẹnu máa jí káwọn dán dẹ̀bọ̀ àbágò yìí. arba yi da na gwani da de ci da bai zan da je kaga man jin won ka ga dan go gora ake ga je to skia da mata ta yawon musulmiya fa bashir ibad alladhina yastami'una alqawla fayattabi'una ahsana uji zai ga gana wa cinya e eh, ganu gana wa cinya tilo tube yo so ko ga wa ma en eh, gba fa wa e wu je e tuo ti da ji. na ji e uji ti pe wa wazi na ma je gane la mi tuo oh, na ma ya da daga waya qatadi bil mutawais eh, al ulama ce gi ma ji ga ga dini amma in ga ba ji lokacin wa ji sa da suku waya qatadi bil mutabi'ina li sunnati muhammadin aye salada man na je labi tu suna ya annabi muhammadu na ebo acho ina da ya wuri shigwa tando chaji ina da mission shigwa tando chaji a ti gba annabi muhammadu anayi ya n ebon nan bo e zagan na zabo kuka da gaskiya ku da gaskiya kuma ji gangba qur'anin ga tobon nan bana wa biya wa gaskiya de o hude gaskiya ma o ake gaba buye na wa biya zanen u da gaskiya ko kan ga de gaskiyo ma wala na shana'anu qaumin ala alla ta'dilu zane galugo we ka adaliji jimo e ji adaliji adaliji ne ya dida no le de tomba so kogo e zaga gaga adini musulunci kan wa yi shetan gaga ma di de de be kendo so kodo to wona go la lotu atabi a ne zane di shetan yana igabe wato ban kwaze bangare bangare ji kakunje di bangare mi gaga na. ya bwa bangare kaza na magan ma yi dede la na me alami to a na na ge yi ga emi la tu e pin gbo nga me ma gbere gbere a lo musulmi yi na no man kaza de gan man kaza de gan man kaza de gan aka so ga na ma uchi o no ha tula yo alle karara ga ga uchi dide dia man ta ga ho kiyama to tige ngom man to to lami tu e ga man na wo be ku dide na gbende so kwa ko fi azaba to chi wo ike bɛ kperekpere ti ene da ewu bi yibwa kperekpere ti lu ana bagu ya mba yi nawu na mboga yo na mboga mu yɛde taa ti musulmi yɛ ina na kperekpere mu ebe mu ebele na wanda mi bɔna kami ka gaga ma ye gaskiya wa wudi de da ebele mi tɔn na wo bɔna ko ka gaga ma ye gaskiya mi ka yala mi tu ma alahu kun tuya yi o wala wala kalima tun tabu i bɔ kalima. sabaqat min rabbika nashidu daga ba to tuwo ila ajalin musamma ga wala ba pata ya wujujina da lokaci na goye dina da diyo la kudiya bainau da so kwa la azaba beya ebo a tira ga na jino da so kwa tie la azaba beya ebo a tira na jino wa innal ladina e eh, zeji kitaba a gibo littafiya min ba di zuma bona da fi shakkin wallahi a to a fiya da ba ko shakka cika ji minu itila marina no muribe da gangayi ci la annahu laysa ala yaqin ene ko gangayi ci be shakka jina e bana ke gaskiya ba ana ko ga gaskiyo be be yeshe ze wani ka zai ci mi ne ya jiga be be wuci ko da be gane wajen na gboru yo

الفرق الذي حدث لآل الكتاب أمرناك يا محمد أن تدعو الناس إلى دين الحنفية السمحة إبو كري كري نروز بالتاف نيشجاينا أنغالا مي جو النبي محمد فورو فلذلك إبو تنغالا مي جو فورو فدعو بو إذا وانجيجي أبي أتوى الدين تيا دين يبورو imaga bega ya jajini tun wasta fim abiti beki kama umirta kebe toti tun forono ike da ka fe istikama ina da wano abiti beki ya addini toti wa bego wa jina kin da su ujjin forona annabi muhammadu wala tattabi awa awu dami tuye ne baka firi wo fe tunama na baso ko ti ta wona petati uncho petati uncho to ito bayani ma zan do ga sa daga wa na ga be an ga da timbo an ga ra fubo an ga timile mbobo na na pata de gunu latun wona ije baba amma wa lagu to ga addini lugwana e ka de obo

banci na wabi tuwa makanda ba tuwa ke kuwa masu bakanga be je ka peti take ba wa wa muhalli muhalli o tuwa gere da ne deiste kama deiste kama so kuma ga wastaqi abe ga aja adini wastaqi abi ti ke ki arwa ndo to ke adini lugwa mu wala tattabi awa'ahum kami tu so zuciya ene bayan bayan kafiri go wa annabi muhammadu go tuna kala mi tuna wa kul gaga amantu na imani ji bima anzala allah min kitabi beli ta fune so ko tiji pata na imani be ndondo ayi na imani dibe atawre na dibe injili na dibe zaburi na dibe alquran ene twe na jiri pere pere re zamdo ci ya no menu di babi wanda kufuru bi ba'da musulmi kere kere a to littafi na jin alkur'ani a a cuji shi to ya alkur'ani na bata ya wago la imani oji bi la nufariku baina aadin min rusuli tutiye so ko bata tuti so ko ayo iga jiri mi shoji ma aje daga nabi muhammadu yi tuti so ko amma ya ya daga nabi isa ikiyo tuti so ko oga ko no gudi tuti so ko to ya annabi muhammadu to na go ida no ajo afania talauci musulmi ɓatawa ji imani bayan da tutu sakwa o. na so a gabi annabi madugu gabi kafiri kul amantu ni muhammadu al-imani ji bima anzala allah bena allah ciji min kitabi littafi fina wa umirtu allah mage zimi boro li adila bainakum gami jenji boro gadi ya gado shi e gadi ga ta ji shari'a mi tagboro da wani ga toba mi ga wani agbe abe mi ga toba onto na rashi adalci jimo so ko ji umurni umirtu li a'dila bainakum so ko ji umurni ya nabi modu ga ar ma nabi to ke ga ga ga to ji mi ji mi foro ga mi ji adalci ga de de do ji e ga ga ke zaba hmm e ji o to to bono la dokun ba gi ye ja adalci ba gi ye ja na adalci o to ye ja adalci e ji guji o je o ke mo fefe be ayin no ke dada be ayin no adalci na tati ba gi wa tati to za gi o to e wa e ko ka ka yo wa umirtu li a'dila bainakum me ga be o ku ti bayi ta ka ne wo yi so ji bi poro ko mi ja a ti ka bo uje gaskiya ga ya guyu ala gaskiya goyawa amma a ce wadda ya zale uje gaskiya ga ya ga ya wacu e wati bana ju a gaskiya goyawa ba na gaskiya ga da nan ga ala gaskiya ciwo bari da lokacin ba mi nan wadda bo ma ne bo mutunci da da shi duwa da lan jen keyu so ko ganwa nabi muhammadu ga ji a ci daga da na kiya ga mu de bomo da na bomo layu uno to ba mu de bomo na wani kaza wani kaza wadda gaskiya soko bo o umirtu li a'dila bainakum soko jimi foro be mi ji adalci be de bo be doji e ga de ga ta ku be yi kenu ga yi na ga ga wo kenu ga yi na ma ga ji wo Allahu rabbuna ga ito ciye yo wa rabbukum nga ma ito ciye to ka firge ya diga Allahu ito ciwo ga ito ciwo ku be je da Allahu ga ta ito ciwo Allahu rabbuna wa rabbukum ويجب أن نفرده بالعبادة daga nga ngai toci yo nga kpai yo nga den yo nga de muri ke ti bo na wa je wajibi ta ti bo ne guji ni e ba ibada ono ila ibada ilugu yu gaji lanka mo lana a'maluna wa lahum a'malukum e dagba pe ayi ni etu ne jiga no ma e gagba ma ga pe ayi to ni na je to lati na lana a'maluna itati etu yibo walakum a'malukum eso matati etu yibo yawangi kodede la nastafidu min hasanatikum wala natadarru min sayyi'atikum kiriki ne gajina ya ja kwanin doro kwa ya da bibin ndoro bua dede na mai adi ade ndoro akele yana la ndoro loyulo andoro ma ubatu andoro lokuno andoro ma kwe gabuku lana a'maluna ولكم أعمالكم ابن كثير لهذا تبرؤوا منهم أي نام براء منكم يغوا وبي إتوما يلغوا وبي لتندوروا لكم بينا أندوروا كيو لا حجة بيننا وبينكم حجة ندوروا ده تاكاني بيا emi gbondoro ta ka ni ibo biya emi gbondoro ta ka yi sokwa yi ga ya wo ya maga shaitan ya wo dan doro ta ti yumbo Allah ya jiba baina na sokwa da yi kuye kan gabi be don shi wa ilayhi al-masir e ba to kila ma ke ku je bada tu kiyama ga da dena e de ku kai ka kai da uku ci zan doro daga jige na استجيب لهم حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد الله سبحانه وتعالى قال والذين يحاجون tani ye gbomi bila da dini sokona ne ja mi ma duka tani ye ga dini ja tani ake benji ne me ate ke gaza me ate te ko biana na alugu aji iman be coci yana min ba di mastu ji ba lahu zumani za wangi ya yi ya soko ga aji ibada na wace gada ingan bai ibada la ya soko na na ji iman amma kuro ke kafirinci dan doro ma ke ga wani za angi ji iman na me asun biu ba soko ga ne ja ci na hujjatu dalilina ajina dahida gamana ajo ade wuja inda rabbi ba coci abwa hujja gamanayo hujja gamanayo wuce da fita ba gamili hannu ga gan ne mai kabara gbe gan jikana na ya ta a ce cire na a ce ta gaskiya da wani gidi na ya hujja na kiwa game te kwamfuta na da zaman boyi na na kwamfuta na da zaman boyi na ga kwamfuta wuce ga sokola a gangana na niga beke wo ne gi computer ye tature jina garbage in garbage out garbage in ẹnna ọgá lágbàdé náà kando ọgá wáyé ni ẹ̀hún tìrì nga wà lé ní ọ lágbàdé ọtí sọyẹ wà náà wà á tẹ́bà lù yá tí kò sọ́dọ̀ jù kànáà gbogbo gama na wa yɔ ebo ti ba na ŋutɔ gama na yi na lela kɔmputa titi kɔmputa titi na ɛnu ŋa lafi ni yiwu bɔ na ŋa wɔn bɛ lee o ti o lafi ti kana bo o lafi kana bo ayi ana jaba nga ti kɔmputa lɛ wa ŋa gbɛna ati faarɔ yi suna sɛde nga ti faarɔ tu o ti la dɛbo na ati wa rɛkɔd nga a tolu ko a kɛ wa a kɛ wa caale yɛ kaza yi dɔn ama nye jikere gɛgɛ awe. egina wa lalu ya wona agan nan tudan ba na wa lona agan sanda ba na aga wa ya kan dore na igana ta ila hangi oto amaga bela na wa ga zan kala bi a ya ge yun yin na akuba be gan wa yin o ma da tun le na aga ba bo ge ama o de o o da ba ja de o o ah òkú jẹ òní àyàrá ju òlé mọ́ sọ náà òkú dùjú bá nàrọ̀ àti ẹ̀lú ń jẹ́kẹ́ báyìí kàwọn àti ẹ̀lú ń pátá dìsíbàs yàáyọ yẹ̀wùdára ìdíjì yàáyọ four one nine people yàáyọ. Ba gbé ẹ̀dá yẹn gbé ẹ̀dá yẹn zandoro sinara náà ṣe kùkùkùkùkùkùkùn yìí gbegbe iba da ya fandoro ina liyada na te liyada ina je da sana da su ga amma sha na ka nana na kawai an kali bata na ki o ci bi ci kawai an kali bata na ki o ma da gba na ga mana su ma ga go daga ne gwala ba ni kin liyani na yana ga gbe ba na sai da ku ku pa kuro ganci ai ba ya soko wa ku ke be soko wa ta ma ko be soko hujja ne je laye katana to tiga hujja tuhu da'ida hujja ga manajiyo hujja ga manajiyo adena ci gona eh aya nan na ibn abbas ga cuci je ce jama'a banu isra'ila yo ne ya pa gan ala musulunci keje beza wangi ji a ta biza wangi ji a ta tauta ga manajiya yana ita ba su kutu aya na biyu zai baga kada wani ya keje ke kutu ta lugana pẹpẹ gama náà na ita ba su kutu aya na biyu ba ku je tuhu da ida ina la digba na bata ina shi ndu ina ku ndu ana yo gama na yo o le o ti faruwa kafiri yi gan mama kie musulmi ye ji ina tuwo ci na yege wutu ge ija. nyɛnɛ mɛ yɛ tɔlɔ kɔ yɛ tu yɛ wu nɔ yɛ gawo tu ka jɛ yi yɛ kpa ya an kɛlɛ ki e tu na a ka na tu etu wu ti na eti zu na yɛ e gawo ka yɛ alɛ o yɛ sɔ na a ma ko jɛ tu hu yi da ko gama na yi na an kɛlɛ saba yɛ bɛ ka ki de la e ka ega do sa mi kura yi ga mana ne la e dana ega kpa ya dini musulunci to kan do ga shi tuni ya zawani nga lauja wo ke buwe buwe wo bayani wo etu ka fi o yo dana mana to o to gan ma ya biza gi uja gan uja a gan adion ala la ki ko a gan adion e bo bo so ai a ku baba ade ku ani ku baba ɛda no diw na wanyi ba na o diw gun diw da na o diw dɔ wa ka o jɛ tuhu da i da na na ji dana wa a ma k'u diya wa ale ka danu ka dɔn na e bɛ na o gbɛ ne lo o t'o gbɛ ne zi alahu wa ale gbɔdɔ fun fusi so kɔma ta tɛ a wala kun azaabu sɛdi azaaba na gi kasara in na ma na de kasara in na wa pe tɛ a bɔ a bɛ sɔn ko jɔn. يا ما قاعد dino نعم الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب القرآن ما يقبدانا الله الذي أنزل الكتاب بالحق Allah ga yi tuna cuji da gaskiye na da gore na so ta ga cuji te gore bo ka kan doro da ba wal mizan danganin be qur'an ne ne ba na nazzala al mizan ay al adl be tunan ya adalin ce gore da na ka so ko cha al qur'an yo zalutin do da qur'an ba o ma yudarika kiyana lawuna la'alla sa'ata qaribun kiye na yawo labari na yawo na gaga bai na ga ya ba ni kiyo moto to ba ni na يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنه الحق ويعلمون yu'minuna biha ana ji imani be fa alkiyoma na aga je ba don faci kiyama to abe no ar me don mata sa kiyama no to abe un no ce ga ganan na ga faci kiyama biya mu yi bane ile ga mun da o tu to na aga da e wa bibi zana yi be tuwa ti be fati ya amena ugo gaskiya ga wa dabe mina wa ni koye sa bibiyo wa ni koye sa bibiyo wa ya lamuna mata kike shakka shakka dina ba wanda bai ara istifa innal ladina hakika zai ji yumaruna e gomi etila mare fisa etila mare kiyama dana la fi dalalin ba'i wallahi a ta fin da ko e gbo e gina ma ki a ko ko ko ko yi ta gaskiya ruwa Allahu latifun bi'ibadihi yarzuqu man Allahu, it's now Allah, not a ce ku da wani bi ibadi ya yushi su kwaya buji tabbatu ya yafizu alaikum min alkhairat wal barakat ma isyanihi su kwaya da alkai yushi wa da albarku da ya yushi ba ma ke ba nan gari be ku kuma ke kuna to su e ba tana ne ko non dia non ba ku kure kuna wa da albarka wa ke ko alkhairi ya yatikum bil bil barri wal fajr so ko tu tasayyuyo kuma yake gunna yana kirkiji tó ṣàgbégbé yìí ayé kò tẹ́lẹ̀ ìwòdì kò ju ayé bí mà á sí ebe na olùkọ́ mbàdà já lálàjà jà alákàbẹ̀ mọ́dáyà aláwọ̀ tó tọ̀sọ̀ yìí na masukú yẹnu zukú mayé ṣá wọ́n ti bàbá wá zìkì àti ìgbà pọ̀ fún àjíríyà náà tọ̀kú di alibarikó yìí ayé. إمام القرطبي قال وفي تفصيل قوم بالمال حكمه حكمة liyataju البعض ila ila ba'd azike so kwaju jiyan zanna fi tafsir kom itele so ko lai kadoji e bayan tuki yona zanna te ga zanna zanna te ga zanna na jijile so ko ja da rana hikma da bo kima hikma zan diti ni pe gonu suma ubon ba idi pe tabako ni chedo ada tena ada dia no chu ko chu kendo ujogele a ọkọtụ gburu otu ya ụtụ nọ wa aksin kama aksana lawu ile tẹ́tí bọ́lọ́bọ́lọ́ lọ bá àlífẹ́ tó ti yìí kendo aláwọ̀ tẹ́tí bọ́lọ́bọ́lọ́ yìí bá wọn lọ ọgá jẹ dáhùn dáná lànà tí a náà tún lébè eégún gbìyù tó ti lọ wà á dàbí tó fi yìí bí ìbá wà á yìí dàn lìyàm tẹ́yìn náà àlùbáníyì bẹ́ẹ̀ pàkì sọ̀kọ́jà ŋun yàtọ̀ ŋun ti yàá sì dà ebo zè yà á yà nà ŋun màá tún ẹ kí a títí bẹ sànni yìí tàlà kàyí ní yọ wọlé pàkìrù bìrì dínà àmà àmà tàlà tó tó a tà ní tó a títí kankan bẹ sè dé nà kí n tó sọ pé ìgbẹ̀yìn bá ń tó gan wọ́n jà á nà bàtó kọ̀lì bá a dín fitinà a tọ̀ sùpèrè sọ pé ìlà fẹ́ fitinà fi wọ́n lòlù kí a títí nà wọlé dín ní ekú bẹ́ẹ̀ gbẹ̀wé tó a títí nà lànà tí a nà kí n tó a títí nà òwúwa. Allahu nama alkawiyu etuna gboka nu pati ndoro alazizu etuna ma ze pe nu ade ne gongwana na'am man kana yuridu harfan Allah subhanahu wa ta'ala ga man kana daga fi yuribu wewa harfal akhira en wewa etunu welono hunde gagba nyali kiyoma na randore wa be etunu welono e gagba nyali kiyoma neema nyali janna na ebe sokodo ce betuna nazid lahu fi harfi ya gbeyiwu taniye gbakwanya egagba na ya alayiwu bolobolo na ya jigiwu na ya tupedo ya tupedo ya te tupedo yiwu aka lo tun bo sɔkò na sɔkò ayiwu na dunu wo na kyɛnɛ sɔkò egbɛyin na nɔɔna wɔn ma kan na yiri do arfa duniya lana ma ake lo tu ebo wayi jo na lukti mina ha ya alayiwu mini ɛnu ji na o ti kpa ata tunu ologun de yi na wa tere o ko eti ìṣẹ̀bọ̀ a alayiwu mini nukti baadu ma yatlubu min almata ende tene ga ya pani jo ya wa ko tute go nche lo tuna ya la yen go chi yu ya la yu za no na ze ga ti bo so ko no so ko go ga la yu do ma ke biu ze ga ti bo ijo no ya yu tu ka ji mi gba ko ijo ima la la ni ke la ku al kiyama ba wa ma lahu fil akhirati min nasibi kiyama ga da be ko ro bo ku baba pa ja jibo so ko àtàtò sáràkà ní ìyàwó pátá ní jíbọ̀ sọ̀kọ́ gbajúbọ̀ kúkọ́ ọmọ gbajúbọ̀ gáwọ́ ọmọ zàwọn jìjì ọmọ jíbọ̀ sọ̀kọ́ zàǹdóró gájì ẹbọ̀ sọ̀kọ́ náà ẹ̀gbẹ́gbọ́gbọ́ àwọn ẹdí ọ sọ̀kọ́ èjì ìwògá ìyà abó sọ̀kọ́ mọ̀ kí ẹ̀gá gbọ̀kú àlìkì ọmọ àmọ́ ṣe gájúbọ̀ ìyò náà ẹ́ ń dé wọ́n ìyò ọmọ àdé kìí àmọ́ bọ̀ à kánà tó mọ̀ kí ẹ̀dí pàrọ̀ ń gá dé ìyò tó ọmọ ọmọ àkíyèdè àlìkì ọmọ zero kúbà

amma dele gi ku gbagba kiyama ga da biya ene to ti ga ga gba na ya zaba ibn haji bo so kuwa alaman gi kini o dai jona wa ibe ilimi ma za amilta bi ilmika ilimi na illa to rana ki o di duina alimtu fulana wa fulana mi ga wani kaza ka to mi wani kaza ka to mi ke di wazba kaza mi ke di wazba kaza so ko ka zabta gama nawa yazo malaika ga ka zabta gama nawa yazo إنما فعلت ذلك ليقال فلان قاري ó jìjì ìjọba wà lè ó bàndó àtúkẹ ṣe ọkọ̀mọ́kànlá ń gbà máa já ní òde ndóró tí bá malaika gaga mana zo wata ba zo ci ba ngo wati uti je ba lu kal qur'an cewa o wani dera tore wani de wala tore ki tu ci wabe za angi yo ci to bu ba ci jo amma o kyani ki ho wa ina no wati bo ibwa iga ma de bate wo za jina no malaika ye tu ba dano sai dai lokun dano e ko ko musu ci guda gwa ci wo wele ga wata nasara ebe da ndoro awu ekuda musu te da alijanna wa lo ama ebo wuji bo so ko bu lo kuda na enega ala unto gumo man kana yuridu harfa dunya nuktihi minha wa ma lahu fil akhirati min nasib na'am am lahum shuraka لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم تقصد أمكاشي لهم wọ́n ya àjẹmánà náà yìí ṣúrọ̀ká zabatí yìí yẹ́sọ̀kó ṣẹ́rẹ̀ ọ̀hún lọ́hùn lẹ́yìn láàdínì na je layan kwaci ciya mini a dino so kwaye gagaji za mu ci da wajen na dan matsayi ne so kwace ke gagaji be na malam ya zambi illa yana mazaga ta kwaci ciya nan yana so kwaci daga na so kwaci izini a jijuwa na imana alhawul lail kufaru shuraka min shayatin kafirin naji abe zabati ide ta ce shaitan yo ko kuma da kutin do ci ide ne laddo kaci ciya kendo su kwela do kacici na ada walaula kalimatul fasl kabu ibo e gaye pikpe na lagwa shidu anna lakodia bainahum kima e gaye pikpe ucho kabu ba kiyama na sokola wa di shiri ucho ga wa die mo zangoro jigya e je babwa ogu kafuna lakodia bainahum da sokoga okoti ba tsakana awu shi wa inna zalimina ايه ازال میجی عذاب علي إيه عذاب على تسرينا لون ايه بابا گا سکو جو وقوات اے ازال میجی مو ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنة kiyama na gaba da bai wale a zalimi mijiye na jiga a kegwa ewu e ba a kegwa ba sabuwa na wale ya mushriki na a ce suda a ce sama ko min ma kasabu ebo ya e tuna ce wijo a mai tayali azaba na jan ce abu ne yana haufan shadida da tuna da iyaka nan ga dangane biyan min jazayi sayyati ebo ya e gagba nye dede na ji daga yiyo so ko mu ji shirya a to le da na ga ilolo yen na o ma pege yen na le da na agun yen na e ya ninne ya kputun won ji bokun ake ya kputu labiu won a ji duru ake ya kputu ladun won a ji ko piri ji ko piri to gu ti bar yen na tandoro aga ala gade bone da o cha suzu ya gumi so ko ga wa huwa azaba na yesu nu dana ebe na ele azaba ya kiyama bona katanga da ijo na Allah da bi azaba na lugwa amma daga na gaskiya le ani na azaba na le a ce sun duda na wa wa ki on umbi ga ga yin ju da ba sau ga ke ba be ayi wa wa ki on umbigin sa azaba na ga ku sun ga ya ti tiabo azaba na ga ti ci tiabo ya fali ki la mahala shakka daga wuci ba sawawun kafu am lam yakafu yeni weyo asu da sun ko asu da sun azaba na ce wuce a maguku so ko ga wallazina amanu والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند عند ربهم نعم ذلك هو الفضل الكبير فقد أما زيجي إيماني بسوكوي وعملوا الصالحات أتيلوتو وانجي وانجي نيسو دونكو ebe ne tuwan ya kuye ka da wannan imani na madabe ya gara ya tafi da shabu wasu ku bai tabbata mun yayi so ko yi na yi ji imani na imai lotun wangi wangi na yi gaji tabbata fi rawdat al jannati then ní bata bata bàtà bàtà bàtà bàtà yẹn so tùjà atugu yà ìbẹ̀ ni ọ. ìmọ̀ àfi ní ẹgbà kọ́yán ọmọ gan wà ní kósá ń dẹ̀bọ̀ bíà bíàjì ń dẹ̀bọ̀ bíà alùpùpù ń dẹ̀bọ̀ bíà mẹ́ àbọ̀ ń dẹ̀bọ̀ bíà kẹsàn án kẹmísì ń dẹ̀bọ̀ bíà

e maji e shawaji e begeji e kaunaji e bubaji e na iwantuna dokuna na idokuna e na ibe mana e na ibe sana e na ya lewa te buna ba ta so kuku fa aljanna ya kimi aljanna ne fa ina hada min hada ngba da na azaba no le na walu ko sada dana idana be da na ni no le na la gi o ma fudin na da ne ga yi ma pabeloji mgba zanokwuchi azawa alugwo ene na akwujiji akpa ụtụ wadubu okwu akeyi akpa ụtụ wadiduru akeyi akpa ụtụ wachijikwa kpiri na alaza na alazagwu na bemi aske ene aji enibedoji aji enibedoji angala kada daga ije babu ya aji enibedoji ya acha woma nye ije kulmata wa duniya kali yen doro da beza angi da ce wani ije bayin da tuka juyo kaga wuce amfani da tukka gina ya toca in ga asara na ga asara na kpata ko efo sun amma wani ile ga waye ji wala ji dai jo dana e mada bai kawe wa bo waye cin dike wa shaba za wa jinna wa jinna jo dana am e fata bai kawe bana wa da wa ji biana so ku ji shiri kawe ani Allah subhanahu wa ta'ala gaga zalika a ci ni niman nan e eh, gagban na huwa lifadlun kabirun eratɔ dɔɔna eratɔ na ŋutsi jumu bɛ eratɔ ndoro dɔw bɛ yan nɔ o kɔn fi yɛ ye imam al-Qurtubi gan al-fadlu alladhi la yusafu wala ta'tadi al-uqul ila haqiqati ila haqiqati sifatihi لأن العبد جل وعلا إذا كان كبير فمن ذا الذي يقدر قدره إيه إذا كان سكوكو عبد مؤمن يكيامو دانو suna mutu soko kuma fe alafiya mumini kiyamo dana era to bidi ne soko kuma ajiya mumini kiyamo dana zandoro jun tuyewa ojuyewo oliyele ani aje ga ga kadabo kaza dabo kaza dabo soko jaluwa ya kawo ma eh en goro soko ga fe alijanna na aje ga yi qur'ani wa annabi mo de ga yi na gege yendo ti dawo ma katara la qalbi bashar qattu mula sore gbada an yato kpokpo ila wada tutu fiu kiyama ma yi amfani a wasarai yan doro ga le ga we le ya fe la satatu be kiyama na ke o ga gan eri pe na lokpa na ta ka na we doji to ko ga dalika al fadl kabir a ta ga nga yere to na mochi na so ko ga yan wati yi da na da tuwa nye na so ko ga mochi na wa ta ke ba na tuwa kana tambor ke iya kayan en ni mana da aljanna na sada lawala da boso ku ja chu yayi mm -hmm. dalika alladhi yubashshiru subhanahu wa ta'ala ga zalika ni mana na ji e bafana na ji e mawan na ji e gashi na na e amfani na na ji bibe na na ji fata e ya ji ya gafi alijanna dana wa ta taya e zalika allazi bashirullahu ibada dan na ji ga yana so ko la fa wuji kirku ji yamba tun daga yi yoga ta fa ma ga fifo su yi no kila su kwace ja ci gabi ayo liya ta'ajjalu surura e ba daga yi ta daga mani ya shi shi aga mana kan gangan be na aga ji yana ja ji e mo da na ga to kurbe ji yi ma aga mana ka be tun ci ma me ka kwace aji arziki aji lafiya aji ka gwana ka kwace aji ilimi aji arziki aji nyendondo aji alawa wafe kuna ga da alayin na ya ji na ga su kwace da abin ya shi ذلك الذي يبشر به يبشر الله عباده yin babban da sakwai lafan mumini shi shidana na yi ji imani ni wa amilu salihati a ce lotun guru dana wani ja ta gajiya liyas dadu shaukan ila liqa'ihi ebu de bu bia bege nde bu baye e fafa ye tutana to baye tule gina aljanna ina har ma ta lu ala ga da aljanna gono to ti gon kul annabi muhammadu gon la as'alukum ne wa beya alayyati wa ti ne meji mi ce me kuma janna ji wuye mi ce ke ko kuma ne ji wuye da o ji endo ti me wa be ge jiya mi are ajara ne ga bangon do illa al mawaddata fil qurba se de bo ne ya da da tumba chimi jina wa ma yaqtarib asanatan landoro kana chochu lo tuwangina nasidi la ufiya usna ya be wangi be wangi yo foswi inna allaha e allahu ghafurun etu yono toku gafaro ya zega watu ba nufuna shakurun etu mu ye boji e zando gaji zando gaji gebuina nga ga ama maji so kwa ijingiro watochi nga ba iko tochi etia kulla as'aluku alayhi ajra na yezo bayan aya nana ya de fata ga nga ya ikatu lai sun ebo bayan no gun ije ba gono lokacin makiya ibana no bare ga cibicina allah fadalan de na ga ga mai dede na alkhairi ga be tukwashi Allah wala mun ya boya alkiyo mu yayi e boni bon to to cho ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار